نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الادي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ba àtọrọ asàlátù fún anábúwa muhammad sallallahu alaihi wasallam abẹ́lọ́wọ́ba subhanahu wa ta'ala àwọn iṣẹ́ ìjọsìn wa kódákùn kí ó gbà fún wa ní ìbádà a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú tíra ọmọdétul ahkam عن عبد الله بن عمر رضي الله عنه وأبي هريرة رضي الله عنهم أجمعين عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا اشتد الحر فأبردوا عن الصلاة فإن شدة الحر من في جهنم látọ̀dọ̀ abdullahi umar bákaná abu uraira kọlọmọba kọba ayọ́nú sí gbogbo wọn wọ́n ni òjíṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alaihi wasallam ó ní ìdáṣtàdàl harru tó bá di wípé òrùn mú tí gbogbo ẹ gbóná gan fa abridu anisola irun àílà tí a mọ̀ irun zoro anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ní ẹlọ́ra fún díẹ̀ inú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ sẹ́yìn òun náà ni pé iná sọ́látà káyẹ̀ tààlà mìíní na kìtàbà mọ̀kúta ìhun nǹkan tí ó jọ́ràn yẹn ni tó dẹ̀ jẹ́ ti ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi àsìkò sí òun ṣe tí a kí nígbà tó wù ẹni tó kírun ṣíwájú àsìkò tí ẹ̀sìn yọ̀nda fún láti kírun irú ẹni bẹ́ẹ̀ onírun ẹlẹ́ṣẹ̀ ni irú èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó kírun tó dilé rẹ̀ kọjá àsìkò tí ọlọ́run ọba ní kókí ẹlẹ́ṣẹ̀ ni irú èèyàn bẹ́ẹ̀ náà so in tí ó mú wa sọ wípé akírun bìfọ́ àsìkò tí wọ́n ní ká yóò túmọ̀ sí pé a rí ẹ̀rí nínú ṣẹ̀ríà tó sọ fún wa pé a lè kí òun yẹn bí fún àsìkò yẹn àsìkò tán là lè kí yẹn náà ó túmọ̀ sí pé àsìkò ẹ̀ náà ni àpèjúwe òun ni arìnrìn àjò tó ṣe wípé wọ́n yọ̀nda fún ipò lè mú irun asìrì lápèjúwe kó kí papọ̀ ní àsìkò zoro tó bá ń bẹ lórí ìrìn àjò rẹ̀ àbí kó dílé ìrun zúrí rẹ̀ di àsìkò orun asiri irú èyàn báyìí ṣẹ̀ríà ló yọ̀nda fún ọlọ́run ọba subhana wa ta'ala ló yọ̀nda fún anábíwa muhammad sallallahu alaihi wasallam ló yọ̀nda ilé ìfún ṣùgbọ́n yìí tí a kan wo sùsùn pé mo bízì àbí mo ń ṣe àwọn kankan tí ó ń ṣe nǹkan tí ẹ̀sìn yọ̀nda fún láti dìlé irun kọjá rẹ̀ irú èyàn bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ níwájú ọlọ́wọ́n ọba àti sọ̀rọ̀ púpọ̀ lórí ilé agbọ̀rọ̀ fi ìbẹ̀rù ọlọ́wọ́n ọba gbogbo ta bá ń ṣe anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam tó sọ fáwọn sọ̀hábà rọ̀dọ̀wọ́nù láàrín ìgbàtán bẹ́ẹ̀ lọ rẹ̀ pé kí ni abdullahi amal iṣẹ́ tó fi lóore jùlọ ó ní asọ́látú aláwáktíhà kákírun ní àsìkò rẹ̀ nínú ẹgbàwá mi anábíwá muhammad sallallahu alaihi wasallam ní asọ́látú lè awọ́lì wáktíhà kákírun ní ìgbà àkọ́kọ́ tó bá wọlé lásìkò táwa yìí irun ó ń wọlé ní nǹkan aago kan ó kọjá bí ìṣẹ́jú bí márùn-ún ó ní irun zórí wọlé náà ní tó dá òun náà ní ká kí níbẹ̀rẹ̀ àsìkò yìí yàtọ̀ sí pé bíyá kájí ilé rẹ̀ bí nǹkan bí aago méjì tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe bó ti jẹ́ pé ìrùn aago méjì náà ní ara ẹ̀ náà ṣì ni ṣùgbọ́n tá a bá kí i ní ọwọ́ bẹ̀rẹ̀ ìgbà tí ó wọlé yìí òun ló fi lóore jù ló fi níládá jùlọ anábọ̀wà muhammad sọlá asánwọ́n sọ fún àwọn sọ̀hábà rọ̀dọ̀wọ́nlá aléhìm nípa wípé ìdàṣtàdàl harru ìgbà míì òun lè mú gan tí gbogbo ó gbóná gan anábì sọlá asánwọ́n fọ ábùrìdù bí sọlá yẹn ẹ̀dìlé rẹ̀ ẹ mọ́ àkọ́kọ́ rẹ̀ ẹ̀dìlé irun yẹn àwa lè mọ́ mọ́ eléyìí lọ títí láwùjọ títí wa torí bí wẹ́dà wa ṣe rí ṣùgbọ́n tó bá ń bẹ ní àwọn ẹ̀rẹ̀ lárúbáwá àbó ń bẹ níbi irú saudi ńgbà mí yóò rí ọ̀yàn oòrùn tí ó mú nígbà mí tó ṣe pé èyí ó fẹ́ lè mọ́ sunkún abẹ́ni tó bá ti ń bẹ níbi àwọn àyèmí náà nílẹ̀ haúsá yóò mọ bí oòrùn ṣe mọ mú gbà mí tó ṣe pé oòrùn yóò ní agbára gan lára anú ọlọ́run ọba fún wa ipi ọlọ́wọ́n bó fẹ́ fún wa òun náà ni wípé oníká jáde lọ kírunú mọ́ṣálásí ní àsìkò wà yẹn ó ní fa ábùrìlù bè sọ́lá ẹ̀dìlé irun yẹ kò ṣe pé yóò kọjá àsìkò tí ọlọ́wọ́n bá gbé kalẹ̀ fún ṣùgbọ́n yóò súnmọ́ bí ọwọ́ bí àárín sí ìparí àsìkò anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní fa iná ṣìdátà alhar anábi ní ohun tó ma ń mú yanyan tí gbogbo ó gbóná tí ilé ó ma gbóná máyàn anábi sọ́lá asálám ní ó ní mi fẹ́ ìjahannam iná jahannama ló mí síta tàbá ní kí ẹni tí òun kọ́ sáyẹ́nsì kó wá explain yẹ ọ̀tọ̀ ni tí ó ma sọ tó ló jẹ́ pé ọlọ́run tó dá wa òun ló mọ̀ wá òun ló mọ̀ tó ń lọ ẹlòmí sọ bá bèèrè lọ rẹ̀ bó ní ilẹ̀ ṣe rí bó ní kìíní kan ṣe rí yóò mọ́ sọ àwọn nǹkan tí wọ́n sọ fún ní ó lè ní kìíní kan dust glider prothesis òun ni bílẹ̀ ṣe bẹ̀rẹ̀ ó lè sọ pé big bang theory kan òun ni kìíní kan àwọn nǹkan tán gbélé lọ́wọ́ nù ṣùgbọ́n àwọn tán sọ fún ṣáwọn náà dá ilẹ̀ ní àbáwọn ni wọ́n dá sánmọ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní ma aṣáàtùm khalqa samawati wal ardu wala khalqa anfusihim ọlọ́run nígbà tí máa dá sánmà àtilẹ̀ kò sẹ́ni tó ń bẹ́ẹ̀ nu wọn wọ́n máa kóńtù mùtẹ́kìdà lóbìnrin náà àdùdà ọlọ́run ní àwọn tó ń ṣe àwọn èèyàn lọ́nà òun ọlọ́run ọbọ̀ ò lè mú wọn lórùn lọ́wọ́ ni kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ń sọ ìmọ̀ kọ̀ọ̀kan fún wa òun náà ni pé fa iná ṣe dẹ̀tẹ̀lhár oòrùn tẹ́ rí tó mú yẹnyẹnyẹ anamsọ́lá asálám ní mi fẹ́ ìṣẹ́hánàm jẹ́ ànámà ló mí síta anábi sọ́nọ́rọ̀ ẹ̀mí sọ́lọ́láhù àlèwọ̀sálàm ó ní ṣtakàtí náàrù ilá rọ́bìhà ó ní iná ó ké ọlọ́wọ́ ọba rẹ̀ fakọ́lát ó ní ìrì ọlọ́wọ́ ọba mi wò akala ba'di ba'dun apá kan mi ń jẹ apá kan mi anabawa muhammad sallallahu alaihi wasallam oni fa adina allahu laha bi nafasai oni ọlọ́wọ́ bá wá yọ̀nda fún wípé kó mọ́ mí kó mọ́ sinmi kó mọ́ sinmi ní àsìkò méjì anabawa muhammad sallallahu alaihi wasallam oni nafasun fi ṣita àsìkò kan tó ṣe pé yóò sinmi òun náà ni ìgbò tútù wọ̀nẹ́fọ̀sùn fi sọ́ìf àsìkò kejì òun náà ni ìgbà ooru anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní fa aṣẹ́jú máa tẹ̀jùdúnà minal har wa aṣẹ́jú máa tẹ̀jùdúnà minal zamarir anábí nítorí ẹ̀ lẹ́ẹ̀fì pé àwọn àsìkò kan yóò gbóná gan àwọn àsùnkán dẹ̀ ń bẹ tó ṣe yí pé yóò tutù gan orin táwọn èèyàn sọ yí pé sọ́mà àti wíńtà ìtó jẹ́ ìmọ̀ kọ̀kọ̀ tó ń belé tó ń tí muhammad sallallahu alaihi tí ó sọ fún wa muhammad sallallahu alaihi ó encourage àwọn èèyàn àwọn musulmi tó bá ń bẹ nírú agbègbè báyìí kádìlé wọn ìrún sórí wọn kán di ilé rẹ̀ dìgbà tí ó tutù díẹ̀ kó wáyé pé ńgbà tí ọ̀ràn kọ tí òyìn mú òrùn mú yìí òun ni wọn ó bọ́ta páwọn fẹ́ lọ kírun eléyìí náà ó lè fa nǹkan míì fún wọn ọlọ́wọ́n bá subhana wa ta'ala ó dẹ̀jọba tó nífẹ̀ẹ́ wa púpọ̀ lára ẹ̀kọ́ táàrí kan bí òun náà ni àánú ọlọ́wọ́n bá subhana wa ta'ala bákan náà àtúnrí wípé ẹ̀sìn ó fẹ́ ìrọ̀rùn fún wa bákan náà a rí wípé jahannama òun náà a máa mí olùlọ́wọ́ bá subhanahu wa ta'ala fi sọ fún wa nínú alkur'an karim ọlọ́wọ́bá ni yau mana kúrò lè jahannama alimtalati wata kúrò almin mazid ọlọ́ni jahannama ọlọ́ni àwọn ọlọ́wọ́ bó ma bèè lọ́wọ́ ipe iṣẹ́ àwọn èèyàn ṣì kú ní sábìjọ ló kù ni torí pé ọlọ́wọ́n bá sọ láyé nínú alukur'an ó ní wàtá mẹtikẹ́lìmọ̀tò rọ́bì kẹlẹ̀ amla anajà anẹ́mà minel jinnati wà nasa ajumain ọlọ́wọ́n bá ní in tóun ti parí ni iná já anẹ́mà tóun dá òun dá wípé èèyàn àtàlùjọ̀nú lòun ó rọ̀kúnú ẹ̀ sẹ́lẹ̀ sọ fún wa iná já ó ń bọ́ sọ̀rọ̀ eléyìí lẹ́nu alukur'an kẹrìí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó dẹ̀ fẹ́lẹ́ iná rinlẹ̀ jẹ́ ànámà ọlọ́wọ́n bá ní èèyàn àti àlùjẹ̀nú lòun ó rọ̀ sínú rẹ̀ ọlọ́sọ̀lá ìbínú alkùrán ó ní wàlàkọ̀zọ̀rá na lè jahannama kẹsìrà nàìjíríà wẹ̀lì ìsìlá òkúlógún láyẹ̀fọ́ onabiha ọlọ́ni jẹ́ ànámà yìí àwọn ọlọ́wọ́n bá dá adẹ̀dá fún páwọn tá a jù sínú rẹ̀ kẹsìrà nàìjíríà ọgọ́rọ̀ àwọn àlùjẹ̀nú wẹ̀lì ìsìlá àtàwọn èèyàn tó ṣe pé lọ òkúlógún láyẹ̀fọ́ onabiha ọlọ́ni a fún wọn lọ́kàn ọlọ́ni ṣùgbọ́n ọkàn wọn yẹ láìfàhónà bí ha wọn fi gbọ́ nǹkan tó yẹ kán gbọ́yé kò wúlò fún wọn wọ́lá ọmọ àyónú láìsíró nàbí ha wọ́n lójú tán fi ń rí nǹkan wọ́n rá wọn nǹkan ṣùgbọ́n ojú ẹ̀ wọ́n fi rí náà wọ́lá ọmọ àdánù ọlọ́ni wọ́n ní etí tó ṣe pé wọ́n fi ń gbọ́ nǹkan ṣùgbọ́n láìsíró nàbí ha wọ́n fi gbọ́ nǹkan tó wúlò fún wọn ọlọ́ni ula ìkẹ̀kẹ́ àníàm àwọn àlùjẹnu tí mo ń sọ ìyá àtàwọn èèyàn tí mo ń sọ ọlọ́ni bí ẹran ni wọ́n bẹ́lú ọ̀dọ́l ọlọ́ni wọ́n sọnù jẹran lọ kọlọ́bà subhana wa ta'ala kó mọ́ níbi ẹran torí pé kí ni ẹni tán sọ̀rọ̀ lọ́wọ́ ọba fún mọ́ṣẹ̀bọ pẹ̀lú ọlọ́run máa ṣe léyìí jìnnà sí nǹkan báyìí máa wùwà báyìí máa máa mutí máa ta tẹ́tẹ́ máa máa gbowó èlé máa gba bíráìbù tán sọ gbélé fún ṣùgbọ́n tó ṣì wù ara nù rẹ̀ tó ń ṣe é kí ni ìyàtọ̀ láàrin ìwé èèyàn ẹran dà ń pọ̀ pa tí ó tún padà síbẹ̀ padà ọlọ́run ní wula lànàám àwọn àtẹ̀yàn tí sọ yìí ọlọ́run ní bí ẹran ni wọ́n àbọ́lù wọ́n ti ẹ̀wọ́ ọláìkò mìlgàfìlò ọlọ́ni àwọn tó fọ́nú fọ́ra tí wà sí òwúlò fún ni ẹ ọlọ́ni àwọn tó ṣe pò ń dákalẹ̀ fún já ànámọ́ ni ẹ kọlọmọ ṣe wá ọlọ́mọ já ànámọ́ òfin ọlọ́mọ bá bá ṣe ń ka fún wa kọlọmọ subhanahu wa ta'ala kó máa ṣe ọkàn wa ní ọkàn tí ó lè máa gbà á tí ò ní máa ṣorí kunkun lórí ẹ tábàwọ àwọn àyà wọ́n kó sínú rẹ̀ àwọn èèyàn ọlọ́run ní jáà náà dẹ̀ máa bèèrè lọ́wọ́ ọ̀hún igbe kíni ọlọ́run ní àábèèrè lọ́wọ́ rẹ̀ pé alimtala àti ṣó ti tú ẹ pọ̀tọ̀kúrò almin mazid òun náà ní ṣókù ni tó pé tó bá òun ta'ala. eléyìí la nẹ́bí wa muhammad sallallahu alaihi wasallam fi wá ń sọ fún wa wípé tí oòrùn bá mú gan débi pé múmú yẹn ni ó fẹ́ lè kó ààrẹ báyàn onífà ábúrídù bí sọlá irun àìlà fẹ́ kí ẹ̀dìlé rẹ̀ di àsìkò tó ṣe pé ọ̀yàn ní oòrùn yìí yóò fi lọlẹ̀ fa iná ṣe dátà harry torí pé ilé koko ọ̀yàn yóòrùn àti gbónóòrùn minfe jahannam látara mímí tí jahannama mini an anas bin malik rọ́dí allahu anhu kọ́l látọ̀dọ̀ anas ọmọ malik kọ́lọ̀ ọba kó bá ayọ́ sí òṣùbá ìpé kọ́lá rasulullah isallallahu alaihi wasallam láàkàfàrátàlá ilẹ̀ àdáríkì ó ní òjíṣẹ́ ọlọ́run bá sọ wípé ẹni tó bá fi lè gbàgbé ìrùn kan fàlùsọ́lì ha kó kí ìrùn yẹn ìdádàkàrá ha ìgbà tó bá ti rántí láàkàfàrátàlá ilẹ̀ àdáríkì kò sí nǹkan tí e pan tó kó sílẹ̀ yẹn àfikó kí ìrùn yẹn ní àsìkò tó rántí yẹn ó ní ó dẹ́ ka fún wa قوله تعالى قلوا ولم وبا وأكم الصلاة لذكري ما كيروا إلى محمد لذكري فين أتيمي ولم وبا سبحانه وتعالى ولمسلم نبي بوا إمام مسلم ولمن نسي صلاة أو نام عنها ẹni tó bá gbàgbé irun kan àwùnáàmà àníhà àbó ń sùn nígbàtí wọ́n ń kírun yẹn lọ́wọ́ àbó ti ẹ̀ ní àsìkò oorun yẹn tí ó sẹ́ni tí ó jí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fàkàfàrà tó ha in tí è pa kìíní ẹrẹ́ ọ̀nà ni a ń yùsọ̀lẹ̀ ha ìdàdàkàrà ha kó kí nígbà tó bá ti rántí àbí ńgbà tí ó bá ti jí eléyìí náà tún sọ fún wa pàtàkì irun ṣùgbọ́n bí irun ṣe pàtàkì tó ìjọ́mọ̀ ènìyàn yóò máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọmọ ènìyàn onígbàgbé ni wá tá bá gbàgbé nǹkan a sọ̀rọ̀ fún wa ń pa sojúdo sáàwì ìforíkanlẹ̀ gbàgbé pa ń kírun lọ́wọ́ ní agbàgbé àmọye rákàtà ti kí mọ́ a máa ṣẹlẹ̀ àrùn ti ṣa foríkanlẹ̀ àbá foríkanlẹ̀ a máa ṣẹlẹ̀ kí ni àbáyọ fúnrú eléyìí àbárasọ̀ lórí ẹ̀ náà mí àtúmọ̀ ìpéyìn ó ti ẹ̀gbàgbé póhun ò tí ìkírun kí ni kúrò èèyàn bẹ́ẹ̀ ṣe anagba muhammad sallallahu alaihi wasallam ni ọ̀nà tí ìṣàtúnṣe rẹ̀ ó náà ni pé kó kí ńgbà tó bá ti rántí abẹ́ni tó ṣe ti ẹ̀sùn ni ojú oru ló wà tásìkò oorun fi tó kò séyìn kan tí ó jí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n pè òun bóyá ìrun tán pè gan-an ọlọ́run ò ní kó tají nígbà tán pè òun lọ́wọ́ ni àbáyọ fún tó ṣẹlẹ̀ sí òun ni tí ẹ ṣe unlike ẹni tó ṣe pé wọ́n ń pèrún mọ́dẹ̀ ṣe ń pèrún náà ló ń yí sẹ́gbẹ̀ẹ́ bí ló ń yí sẹ́gbẹ̀ẹ́ bí ó wó pé màá máa kí gbogbo ẹ̀ létà ó ń bẹnú àwọn èèyàn kọ́lọ́mọba kó ṣàánú wa ẹni tó pé yóò ó gbọ́tán pèrún o ṣùgbọ́n kò di 7:30 tó bá jí tí àsìkò orun àsùbá àti kọjá ìwà inú ẹ̀ṣẹ̀ wa dìde lára àwọn àlàyé tá a ti ṣe fúnra wa sẹ́yìn anagbawa muhammad sallallahu alaihi wasallam ó ń sọ̀rọ̀ nípa àwọn munafiki anagbawa sallallahu alaihi wasallam ní munafiki kò ní kírun lásìkò tó yẹ kó ké anabi ni yẹjẹlẹ sí ẹrùkọwọ shams yóò jókòó tí ó máa wo sórun ti fẹ́ wọ̀ ìwáṣà àti ní ká kírun ìrun alásàrí aṣìlẹ̀ kí lópin ìgbà tó rùn bá ti wọ̀ yóò jókòó yóò máa wo sórun ti fẹ́ wọ̀ hátà ìdákàrà ti bẹ̀rẹ̀ kọ̀rọ̀nẹ́ ṣètọ́n tó bá di pé òru ń bẹ níbi ìwo èṣù méjì kọ́ọ̀nà anábì ni yóò dìde fanakọ́rọ̀ arba yóò wá sáré kí mẹ́rin pé kóru mọ́ bá wọ láyé kúrò àfihà ilẹ̀ kọ̀lìlà anábì ní kò ní ráyè rẹ ti ọlọ́run bá dáadáa ń bí irun yẹn torí pé kí ni ó ń kánjú pé kí òun mọ́wọ̀ báhun bí irun yẹn nígbàtà lè sọ yí pé kí ni tóòrùn ò bá tí wọ̀ ní àsìkò ìrún àlásàrì ò tí ìkọjá pátápátá tó wò bá ti wọ̀ mùnáfíkí ó wá jókòó yóò ma ṣe nǹkan míì inú tó yẹ kó ti lọ́kí kò ní lọ́kí tó ní wọ́n àwọ̀ ni ó wà lọ́kí ìgbà tí lè bá jẹ́ ìrún mùnáfíkí bó lẹ́ni tó ṣe pé ohun ìdí ọjà ni ó jókòó sí ìdí àwọn ọ̀rọ̀kọ́rọ̀ ni ó jókòó sí ìdí argument tí ó wúlò ni ó jókòó sí yóò máa ṣe yóò máa bá wọn sọ yìí yóò máa sọ gbogbo eléyìí yóò máa sọ yìí yóò máa sọ yìí tó bá wá rí i pé òun fẹ́ lọ wọ̀ àbí tó bá ti ẹ̀rí kóòrùn ti wọ̀ tán ìgbà ilé ẹ̀ṣẹ̀ wàá lóun fẹ́ lọ kírun mú àtẹ́ni sáwọn kọ́sítọ́mà ni kọ́nà ọba kò ṣàánú wa tí mùnàfìkì láyé ànábi muhammad sallallahu alayhi wa sallam tóun bá ń jòkó di ìgbà tí òun fẹ́ lọ wọ̀ ẹni tó ṣe pé tó bá pé mùnàfìkì lásìkò táwa yìí yóò bínú owó tí ẹ jòkó dìgbà tó ń fẹ́ lọ wọ̀ ní kò ní kí ni tó bá wá dé lálẹ́ láti bí ọjà rẹ̀ ni yóò máa jẹ gbogbo ẹ̀ papọ̀ ó lè mú látà ilá ni yóò ká lásárì yóò kí mọ́gíríbì yóò kí ìṣá ẹ̀ torí pé kí ni ó ráwọn ẹ̀kátá ti sọ fún wípé ẹ lè kí bẹ́ẹ̀ náà náà lágàfúrò ìmù kọ́lọ́ba kú ṣàánú wa ìwà tí ẹlòmí ń wù lónìí sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ju ìwà munafiki ayé alẹ́bí muhammad sallallahu alaihi wasallam lọ ṣùgbọ́n ni tó ṣe póhùn ti ẹ̀ wá gbàgbé ni kò rántí ò ń ṣe pé ti ìfojúkéré ọlọ́run ọba ò ń ṣe ti àìníkàkúsẹ́sìn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìjọ́mọ ènìyàn ipi onígbàgbé ni wá ó gbàgbé anábíwá muhammad sallallahu alaihi wasallam ní irú èèyàn bẹ́ àtúnṣe ṣì ń bẹ fún titi ẹni àtúnṣe yẹn òun náà ni wípé kó lọ kí láàkà fara tẹ́lá ilẹ̀ àdáni ní tó lè fi ṣàtúnṣe náà ni pé kó kí bákan náà lẹni tó ṣe gbóhun sùn tá a bá sùn irun tí wọ́n ń pè pọ́pọ́sì tán fi ń pè láti lè fi jí wa láti lè fi jí àwọn èèyàn tó ń sùn láti lè fi sọ fún wa wípé káfíńtà ń ṣe é lẹ̀ onígbé tá a bá wo gbólóhùn yẹn ni wọn á gbọ́ tí allahu akbar allahu akbar ọba ló fi lọ tóbi jù kí lọ gbogbo se lọ gbogbo ń tó ń ṣe yẹn yìí gbé jù sílẹ̀ ọba gbogbo nǹkan lọ pátápátá ẹ ọjà mímọ ní ọba tóbi lọ ọ̀rọ̀ tá ń sọ lọ irun pípẹ́ wọ́n ń pè é láti lè jẹ́ kí á tají bí irun lẹ́bí orun tá ń sùn wọ́n ń pè é láti lè jẹ́ ká fi iṣẹ́ tá ń ṣe lẹ́yìn hayya ala sọ́lá wọ́n pè ó yá ó yá ẹ̀wà lọ kírun hayya ala fàlá ó yá ó yá ẹ̀wà lọ jìrì ṣùgbọ́n ẹlòmíyàn yóò ṣì gbọ́ gbogbo eléyìí náà àwọn nǹkan kí nǹkan àwọn ọ̀rọ̀kọ́rọ̀ àwọn òwò tó ń ṣe òun náà ni ó sì jẹ́ nǹkan tí ó mú lẹ́mí rẹ̀ ẹlòmí yóò gbọ́gbọ́n pé run ó ti tají má ṣe pé bó ṣe gbogbo lóhun allahu akbar ló ti tají ṣùgbọ́n á wò wípé ó máa wọn kí létà ó ti ta kókó sí lórí kọlọ́mọba kó ṣàánú wa nílé so àbí ó tiẹ̀ gbàgbé gẹ́gẹ́ bí ìjọba ènìyàn anábíwá muhammad sallallahu alaihi wasallam ní àtúnṣe fún tiẹ̀ ní pé kó kí padà òjíṣẹ́ ọlọ́run bá fi sọ pé látọ̀fọ́rí tọ́fin náà ẹni tó sùn tí ó rẹni tí ó jí irun tán pé ó jí bẹ́ẹ̀ ni kò réyàn kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó jí pé yá lọ kírun anábísọ́lá sálámi wéyàn bẹ́ẹ̀ àdìsọ́kó wà negligent ìnábàtọ̀fọ́rí tó fi lè kàdọ́ ẹni tá ló wà negligent lẹ́nu ṣe kó gbọ́ tán ń pè òun àbí òyìn kan ti ẹ̀jí lẹ́yìn ìgbà tó jí ní wá o pé òun sì fẹ́ sùn ayò àkàrà rájùlù àsọ̀lá anábì ní kéèyàn máa mọ̀ lọ ìrùn kan lára hátà ẹ̀jí àwàtò òkùrọ̀ tí àsìkò keje ìwọlé anábì ní ẹni tí a ló wà negligent nìyẹn adẹ̀ ti ka fún aláìmọye gbà kọ́lọ́mọba kó ṣàánú wa kó ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá ní fọ̀kálá famin bá rí mọ̀kálífò ọlọ́run ní àwọn èèyàn jẹ́gàjẹ̀gàn kan wá lẹ́yìn àwọn ẹni rí taarò yìí àwọn èèyàn dáadáa tá a sọ̀rọ̀ wọn fún yìí adọ́ àrùsọ̀lá ọlọ́run wọn kírun sásìkò tó yẹ ká kí wọ́n ń lọ lára anẹ́bísọ́lá sáp ọlọ́run sọ fún wípé àwọn èèyàn báyìí àánú ni wọ́n pàdé wájú ọlọ́run ọba ìyà ni wọ́n pàdé wájú ọlọ́run ọba ẹ̀là àmàntàbà wa àmàna wa àmìlà sọ̀lé ha afẹ́yìn tó bá yẹ ti ronú pé wà dánú wọn tó gbọ́ ọlọ́run ọba gbọ́ tó ṣe wípé ó dẹ̀ ṣe dáadáa àtúnṣe tó ń bẹ fáwọn náà nù ṣùgbọ́n káwò pé bá ṣe máa bá lọ náà nù èèyàn tó wọ 70 years old 60 years old 50 years old irú èèyàn bẹ́ẹ̀ ewu orí rẹ̀ tí ò bá kọ́ ẹlẹ́kọ̀ọ́ lótúkù tó fẹ́ kọ́ ẹlẹ́kọ̀ọ́ ọmọ 20 ni ó mọ gbàtànjẹ́ ipé kíni kò síkú lójú òru bàbá 70 tó ṣe pọ́n ṣe ń ṣe wá sí fún kó kírun tó wo pé ó kíni ah, ẹfúnilẹ̀ ẹ̀bẹ́ni tó ń wo pé ah, kí ló wà ń bi irun yẹn kí la fẹ́ sọ fún èèyàn bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó fẹ́ kí a kírun sí àsìkò rẹ̀ ní tí ó mú wa tá a fi ní kírun sí àsìkò rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé ìdí kan pàtàkì tí ẹ̀sìn gbà wọlé so eléyìí náà kò jẹ́ pọ́ìntì kan anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní màá ná sí asọ́látán ẹni tó bá gbàgbé irun kan àwọn náà máa ń ha àbósùn ní àsìkò rẹ̀ tí ò rí bí kí lásìkò tó yẹ kó kí fakafara tó ha in tí è ṣàtúnṣe rẹ̀ náà ni pé àyùsọ́lìyà ha ìlà àdàkára ha ìgbà tó bá jí kò ṣe àtúnṣe èrùn tí ó kí èrùn tó gbàgbé an jabirin bin abdullahi rọjá allahu an guma látọ̀rọ̀ jabir ọmọ abdullahi kọlọ̀ọ̀bá yẹlusun àti كان يصلي مع رسول الله صلى الله عليه وسلم الإشاء الآخرة ثم يرجع إلى قومه فيصلي بهم تلك الصلاة látọ̀dọ̀ jábìrì ọmọ abdullá kọlọ̀wà ayọ́lúsùn àti bàbá rẹ̀ ó ní mohad ọmọ jabal ìkan lára àwọn sàábí anábíwa muhammad sallallahu alaihi wasallam lára àwọn tí wọ́n jẹ́ àgbà sàábé ni àgbà kò ń ṣe lọ́jọ́ orí là ń sọ ṣùgbọ́n lára àwọn tí àwọn náà tètè gba islam ó dẹ̀ jẹ́ lára àwọn tí wọ́n ṣùgbọ́n lára àwọn tó ṣe àwọn èèyàn láǹfààní ni anábíwá muhammad sallallahu alayhi wa sallam orin aníṣẹ́ orin lọ sí ìlú yemen wọn àti abu musa al-ashari láti lọ jẹ́ bí gọ́vnọ̀ ń bẹ́ bákan náà kan tó jẹ́ni tí ó máa pàṣẹ fún àwọn èèyàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn muhammed jabal rajallahu anhu amakinu lẹ́yìn anábíwá muhammad sallallahu alayhi wa sallam isha ثم يرجع إلى قومه فيصلي بهم تلك الصلاة yíwa padà lọ kí irun ìṣá yẹn fún àwọn èèyàn rẹ̀ náà jabir bin abdullahi lára àwọn sàábé lòun náà tó náà lè jẹ́ lára àwọn tán nímọ̀ náà àwọn sàhábà rẹ̀ wà láàlẹ́yìn ṣùgbọ́n mu'az bin jabal òun ló mọ́ ń kí irun ìṣá yìí fún wọn ní ìdílé wọn bẹ́ẹ̀ ni ọgọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àgbà sàábà náà bẹ́ẹ̀ ṣùgbọ́n mu'az bin jabal látara ìmọ̀ rẹ̀ ní àmàkírù fún wọn ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tá ti sọ fún wa tẹ́lẹ̀ ni nípa pé mu'adh bin jabal tó bá kírun lẹ́yìn anábíwá muhammad sallallahu alaihi wasallam yóò wá padà lọ kí irun fún àwọn èèyàn irun ìṣáì ó ṣẹlẹ̀ ní alẹ́ ẹjọ́ kan tó ṣe pó kírun lẹ́yìn anábíwá muhammad sallallahu alaihi wasallam anábí náà dílé irun ìṣáì yẹn torí pé tó dáa jùlọ ni ó dilé irun ìṣá yìí ní ọjọ́ yẹn muaz bin jabal ló ń bẹ mọ́ṣáláṣí anabi sallallahu alaihi wasallam ọjọ́ kí irun ìṣá yìí ni ìgbà tán wá kí tán ó gbalé ẹ lọ ó fẹ́ lọ kí irun ìṣá yìí wọn bó ṣe máa ń kí fún wọn ní ìdílé wọn àwọn èèyàn wá ń kírun lẹ́yìn rẹ̀ muslim àtàwọn tíra sunan gẹ́gẹ́ mọ́bìn jábà bó ṣe gbẹnu lé bá kọ́ra lẹ́yìn ìgbà tó ka fàtí àtàyìn olóhun bá bọ́ sẹ́yìn tó òun bá dárùn kí òun jáde nù mọ́ṣáláṣí àwọn yẹn padà wá róhun wọ́n ní rẹ̀ lágbájá ọmọ lágbájá kọ́dùnà fákítà ó ti wá mùnáfìkì mùnáfìkì òníọ́ pẹ̀lú wà tó wù yẹn ìwà àwọn mùnáfìkì ni wà tó wù so kí ní ó dùn arákùnrin pé ah mọ́nà fọ́kùtù ní ewu àmùnáfìkì ó máa pẹ́ lọ́dọ̀ anẹ́bùsọ̀ lásán tó bá tún wá dé ní yóò ló ń fẹ́ kírun fún wa ni yóò tún máa kábi súrátù bá kọ́rà pa èmi ò lámi lágbára rú yíhun ó ti ṣiṣẹ́ lọ látàárọ̀ ni tó ṣe pé à ń máa ń fi àwọn rànkúnmí máa fi pọ́n mi ta iṣẹ́ táwa ń ṣe nu gbogbo ara wa yóò ti wíìkì yóò ti rẹ̀ wa tó ń bá tún wá ní yóò tún máa ka súrà tó gùn arákùnrin ẹ̀ tó dípáwọn èèyàn pé múnà fìkì owó pẹ̀lú tó lè báwọn yanjú ọ̀rọ̀ òun náà lànà muhammad sallallahu alaihi wa sallam ó gbé lọ́ba anabi sallallahu alaihi wa sallam anabi sallallahu alaihi wa sallam ó pe mu'ad bin jabal nípa wípé wọ́n mẹ́jọ ẹ wá olùjẹ́ pé lára ẹ̀sìn wá òun náà ni pé tí ìyànkan bá mẹ́jọ èèyàn kan wá kágbìyànjú àti gbọ́ ti ẹnì kejì ó ṣe é ṣe kó ṣe pẹ́ni tó mẹ́jọ wá orùjọ́ láti lè fi sọpọ́tì ara ẹni ṣùgbọ́n tá a bá gbọ́ tẹnì kejì àwọn kẹtẹ́ni yìí mú wá ní allegation ni tá a bá gbọ́ tẹni kejì ó ṣeé ṣe kó ṣe yí pé kó yàtọ̀ díẹ̀ anamsọ lásán pé mu'adh arákùnrin ẹ̀ tún rojọ́ mu'adh rọ̀díọ̀láwà ánú òun náà gbà wípé kí ni òun mẹ́rin dé súrà tó gùn anábí wa sọ fún wípé atúrídù àǹtakúnà fatanan atúrídù àǹtakúnà fatanan atúrídù ànábi wa sọ fún pé kásúrà báyìí kásúrà báyìí kásúrà báyìí gẹ́gẹ́ bí àwọn àlàyé ta ti ṣe sẹ́yìn ṣùgbọ́n àfáà tó kọtíra yìí wọ́n mú àdífì yìí wá again láti lè sọ fún wa wípé kò sí nǹkan tó burú níbi wípé ẹni tó ti kírun tẹ́lẹ̀ kó tún tún ìrùn yẹn kí kò mọ̀ jẹ́ náà fún anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ní ibi tí a mọ̀ sí masjid al-khayf lónìí àyíkan ní mìíràn ni tí àwọn alálàájì a máa wà ń bẹ́ anábì wọ́n lìdí àwọn èèyàn ní òun ní mìíràn ngbà tó parí òun ó rí páwọn arákùnrin méjì kan òjò ìnà wọn anábì sọlá àsàlàmbó wa ní aláyàbí hima ẹ lọ mú àwọn arákùnrin méjì yẹn wá àwọn méjì dé lẹni tó ti ń gbọ́n wípé kí làwọn ṣe anábì sọlá àsàlàm ní alastuma bi musulmi ṣẹ́yìn méjì ó ṣe musulmi ni wọ́n ní bala musulmi ni wá anábìsọ̀ allah sáré pé kí ló tẹ́ kírun pẹ̀lú wa wọ́n ní kọ̀sọ̀ lẹ́yìn na fìrí hali na àwá ti kírun bí tẹ́ntì wa anábìsọ̀lọ́sọ́lọ́m ó ní ìdá sọ̀lẹ́ ìtumà fìrí halikuma ثم أتيتما مسجد جماعة فصلوا معهم أو فصلي معهم تبكروا níbi tẹ́ǹtì yín àbí nílé yín tẹ bá dé mọ́ṣáláṣí táwọn èèyàn ti ń kírun jẹ̀mọ́ anamsọ́lá asálàm ní fasọ́lì àmà àhún ẹ kírun pẹ̀lú wọn anamsọ́lá asálàm takúrú lákúmá náà fìlà yóò máa jẹ́ náà fìlà fún yín so irun tí muhammad rọ̀jọ̀láwà ánìyàn tó kí lẹ́yìn anábíwá muhammad sọ́lá asálàm irun ọ̀ràn yẹn nìyẹn ó ti kírun ọ̀ràn fún àwọn èèyàn náfìlà ní fóun ṣùgbọ́n ọ̀ràn èèyàn ló jẹ́ fún àwọn tó ń kírun lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bó jẹ́ pé àwọn arákùnrin méjì yẹn tánimsọ́lá asálám ní ẹtún ìhun yẹn kí ni yóò mọ̀ jẹ́ náfìlà fún yín tó túmọ̀ sí pé àwọn náà ti kírun ọ̀ràn yẹn ló jẹ́ pé irun ọ̀ràn yẹn à ń kí lẹ́ẹ̀mejì lójúmọ́ gẹ́gẹ́ bí abdullahi bin umar radallahu anhu ṣe sọ gẹ́gẹ́ bó ṣe bẹ̀rù sọ́nù nasa'i ó ní anábíwa muhammad sallallahu alaihi wasallam ní látò àádù sọ́látù fi yẹ́ omi marratain inú ọ̀ràn yẹn à ń kí lẹ́ẹ̀mejì ẹ̀ bó ti kí ọ̀ràn yẹn kan àtún á kí ọ̀ràn yẹn mi ìkan ni ó jọ ọ̀ràn yẹn ìkejì ó jẹ náà fìlà ìkejì ó jẹ náà fìlà ní ìtó dẹ̀tẹ̀wọ̀n èyí tí ó jẹ náà fìlà náà ní ìta kílẹ̀ kejì ìta kọ́kọ́ kílá kọ́kọ́ ikú báyìí pàwà nìkan lá dáa kí fúnra wa òun lọ̀rọ̀ wa ẹlẹ́ẹ̀kejì yẹn yóò jẹ náà fìlà tá a bá kí pẹ̀láwọn òun ni ó jẹ náfìlà tàbá kí pẹ̀lú àwọn ṣùgbọ́n pé méjèèjì ó jọ ọ̀ràn yẹn kò pọ́síbù ẹyọ kan náà ni ó jẹ náfìlà so a gbọ́dọ̀ kírun lẹ́ẹ̀mejì ká ní lẹ́mìí pé kí méjèèjì náà lọ̀ràn yẹn mo ti kí alásárì mo tún wáyé tó tún kí mo tún kí mi sí so méjèèjì náà ló máa jọ́ràn yẹn rárá ìkan ni ó jẹ́ ọ̀ràn yẹn òun ló fọ́ tó jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wasallam ó sọ fáwọn sọ̀hábàrà tó wà ńlá àlẹ́ pé àsìkò kan bọ̀ wá àwọn olórí ayé ni wọ́n máa lé káàkiri wọn ní kọrù ẹ̀sìn kún lọ títí òun náà ni tá ń rí lónìí kọlọmbà kó ṣàánú wa ṣùgbọ́n kó tó dòní náà láti rírú ẹni tó ṣe pé àwọn olórí wọ́n ó di ilé irun tí wọ́n ní kírun lásìkò àwọn náà ni ó kírun fáwọn èèyàn ó ti yàtọ̀ kírun fáwọn èèyàn àti ẹni tí ó ma darí ọ̀rọ̀ ayé wọn rárá lásìkò àwọn ẹni ìṣíwájú wa anẹ́ muhammad sallallahu alaihi wasallam òun ló lórí ẹ̀sìn òun ló lórí irun òun ló lórí ayé abubakar ló lórí ẹ̀sìn òun náà ló lórí ayé umar lórí ẹ̀sìn òun ló lórí ayé usman ló lórí ẹ̀sìn òun ló lórí ayé àwọn náà ni ó kírun fáwọn èèyàn kò ṣe pé wọ́n yẹn ìmọ̀mù kan lọ́tọ̀ pé kiri ìwọ ni ó mọ kírun fáwọn èèyàn káwọn máa gbádùn nulé wọn báwọn èèyàn ṣe ń ṣe lónìí kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa ọgọ̀rọ̀ olórí lónìí ní òdí kéwú ayé yìí náà ni mítìnì níbi aláfiṣe ṣùgbọ́n kọ́lọ́wọ́n kírun rárá ọ̀rọ̀ ní kírun kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa anábíwá muhammad sallallahu alaihi wasallam ni yóò àkírú na sọlá ta àmàwà kìtìhà wọn ní kírun lásìkò tó yẹ kan àwọn sàbí wọ́n bèèrè pé òjíṣẹ́ ọlọ́run bá kí ní ká ṣe tí àsìkò náà bá dé bá wa anẹ́bùsọ̀lá àsálẹ́m ó ní ẹ kírun ní àsìkò rẹ̀ ẹ má torí pé wọ́n dìlé irun kọjá àsìkò rẹ̀ ní ẹ ní àsìkò rẹ̀ ní anẹ́bùsọ̀lá àsálẹ́m wà jama'a tẹ́ bá wá débi tẹ́ ti ń kí yẹn anẹ́bì ní fasọ́dù máàrún ẹ kí pẹ̀lú wọn tẹ́kùnlẹ̀kùn tó mú jẹ́ pé àwọn míì ṣe tí ó da wọ́n tún máa jàwọn èèyàn ń pa láti tẹ̀lé wọn wọ́n máa jàwọn èèyàn ń pa láti tẹ̀lé wọn lórí ẹ̀ kọ́lọ̀ọba kó ṣàánú wa so eléyìn sọ fún ìtafẹ́ ló ń bẹ́ náà nípa ẹ̀rẹ́mìsọ aláàsán pé ẹ́ṣì kí pẹ̀lú wọn náà náà fílà ní yóò jẹ fún yí èyí tẹ́yìn ti kí ẹ ni ó jẹ ọ̀rọ̀ èèyàn eléyìn tí àfáà fẹ́ lò pẹ̀lú ìmú ìṣẹ̀lẹ̀ yìí wá wípé mohamed bin jabal rọjàláwà ánú lẹ́yìn ìgbà tó ti kírun ìṣáì lẹ́yìn ànímsọ̀lá asálám òun náà ni ó tún lọ kírun fún àwọn tí wọ́n jẹ́ ìdílé rẹ̀ ní yóò kírun fún wọn títí ó mọ̀ jẹ́ náà fílà gẹ́bó ṣe ń bẹ nú ẹgbà wá míì lọ́dọ̀ alìmọ́mù dàrọ̀ kút bákan náà wàláhùn faridọ yóò dẹ̀ ma jẹ́ faridọ fún àwọn tí wọ́n bẹ ní ìdílé rẹ̀ so eléyìí sọ fún wa ipa wípé kò sí nǹkan tó burú ń bi pé kí àníyàn ẹni tó ń kírun fún yàn àtẹni tó ń kírun tí wọ́n ń kírun lẹ́yìn rẹ̀ tí wọ́n ń kírun lẹ́yìn ẹni tó ń kírun fún yẹn kí àníyàn kó yàtọ̀ lápèjúwe èèyàn wọnú mọ́ṣáláṣí pé ó sún gbàgbé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá rí wọn tán kí irun ìṣá ìlọ́wọ́ owó tí kì mọ́ gírèbù pé ó sún gbàgbé bóyá kò rántí gẹ́gẹ́ bí àwọn kàtà tí wọ́n lápèjúwe ó ṣà ní excuse ó wá ń kí ó wá rí wọn tán kí irun ìṣá ẹ̀ ó lè wọ ẹ̀yìn wọn pẹ̀lú àníyàn irun mọ́ gírèbù tó ń kí kílẹ̀ ẹ̀rí náà ni pé àwọn èèyàn kírun lẹ́yìn mọ̀háàdùrọ̀dì aláwọ̀ àgbù pẹ̀lú àníyàn irun ìṣá ọ̀ràn yẹn òun dẹ̀ ń kí irun náfílà òun so léyìn ló tẹ́wọ̀n jù nínú ọ̀rọ̀ tí àwọn àfáà sọ àwọn àfáà mi gba ìgbé rárá àníyàn gbọ́dọ̀ bára wọn mú ní gẹ́gẹ́ bí imam malik rahimahullahu ta'ala wa wa ta tò lẹ́yìn ò bá bára wọn bú irun táǹkì kò sí nǹkan tó tó ṣe pé ó kíráka méjì fáwọn kan ó dẹ̀ sálámà àwọn group mi dẹ̀ tún wá ó kíráka méjì fún wọn àwọn ìdí tó kílẹ̀lẹ̀ kejì ẹ̀nà fílà ló jẹ́ fóun ọ̀ràn àyàn ló jẹ́ fáwọn tó kírun lẹ́yìn rẹ̀ so ló jẹ́ pé èyí tó tẹ̀wọ̀n jùlọ òun náà ni wípé tí àníyàn ẹni tó ń kírun fáwọn èèyàn àtàníyàn àwọn tó ń kírun lẹ́yìn rẹ̀ tí àníyàn wọn bá yàtọ̀ kódà kó ṣe pé ìyàtọ̀ ń bẹ́ ń bi nọ́mbà arákàtà ń kí wọ́n pé ìtókù náà ni kálára àwọn afá oníta abáwọnú mọ́ṣáláṣí àwọn báwọn tí wọ́n ń kí tàràwí lọ́wọ́ tí wọ́n ń kí rákà méjì wọn sálámà tán bá kí rákà méjì tán sálámà àbí ìwọ bá wọn tán kí lọ́wọ́ nìyí fi àníyàn ìṣá ìtí tí ìkí wọlé tán bá wá kí rákà méjì tí wọ́n sálámà dìde kó mú rákà méjì wá kí ti ẹ pé mẹ́rin kó jẹ́ titi ìṣá yẹn gbogbo eléyìí náà wọ́n mọ́ sí abẹ́ àwọn àhàdíìsì àtàwọn ṣẹlẹ̀ tí a mú wáyé eléyìí òun ni tó tẹ̀wọ̀n jùlọ gẹ́gẹ́ bí mọ́tà bí mọ́mú ṣáfíì àti àwọn àfáàmì náà ṣùgbọ́n imam malik rahimahullah ta'ala àtàwọn àfáàmì àwọn gbà pé rárá àníyàn gbọ̀rọ̀ bára wọn mú ni eléyìí ò dẹ̀ tako ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam pé iná jùlọ lẹ́lẹ́ imáàmù yóò tán mẹ́bí imáàmù àmọ́ ń kọ́ṣe rẹ̀ ni níparí hadith yàn nípa sallallahu alaihi wasallam tẹ̀kítẹ́lì fún aléyìí ẹ má yàtọ̀ sí mọ́mú yìí ìyẹn níbi àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn oríkèríkè ohun tó hàn ní lápẹjú èsì kí mọ́mú wà ń rúkú kí àwa ti máa lọ sujúdù àbí kí mọ́mú wà ń sujúdù káwa máa wà ní rúkú eléyìí ni tí hadithi ń sọ̀rọ̀ ń pa kọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kì í ṣàánú wa pẹ̀lú ọgọ́lọ́ọ̀bá àádùn bíbá yìí abẹ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala yìí tí a bára sọ iná kọlọ́ọ̀bá kò jẹ́ kúrò fún ẹnì kọ̀ọ̀kan wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن إله إلا أنت